ètò Ojúmọ́ Ire ó ń tẹ̀síwájú kó tó di pé mo lọ sí ilé agbára mo béèrè ìbéèrè kan mo ní ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn mm, ilé iṣẹ́ ìwé ìròyìn wọ́n bá ti kọ nǹkan nípa àwọn ìjọba ká tì wọ́n pa ká tì wọ́n mọ́lé ká ti àwọn oníròyìn mọ́lé ká máa fìyà jẹ wọ́n wípé báwo ló ṣe rí níṣe ju àlejò wa Ọ̀gbẹ́ni Wálé Ògúnníran ká máa tìwé ìròyìn pa nítorí pa akọ nǹkan pàjọba àbákọ nǹkan po ológun káì torí ẹ̀ káká wọn ọmọ ológun lọ́bẹ̀ ká lọ ṣe wọ́n bọ́ ṣe ṣe ìṣojú báwo ló ṣe rí ní ojú ìwòran yín. olóòtú ẹ̀yin náà sọ àwọn kan sìn ẹni ká kó àwọn ọmọ ológun lọ́bẹ̀ mo dẹ́yìn sọ láyé ológun nìyẹn ó sì ṣẹlẹ̀ ní ìsìn náà. ó ṣẹlẹ̀ ìsìn. ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ètò ṣẹlẹ̀ Àbújá ńkọ́ tí wọ́n ti lé ilé ìròyìn kan pa. kò ṣẹlẹ̀ nísìn rule of democracy la wà rule of law mm. tí n bá kankan tí ò dá nípa yín ẹ láṣẹ láti lọ court it's only court of competent judicial tó lè ti lè ṣe wa pa ẹ ìfúnpẹ kankan ẹ wò kọjá nǹkan nípa president wa mm. ẹ wò kọjá nǹkan nípa former president Jonathan mm. iléeṣẹ́ wo ló ti pa iléeṣẹ́ wo ni Buhari ti pa president Buhari. ká mọ jí ká mọ gbé oníròyìn kọ wípé oníròyìn tó kọ kínní yẹn lọ ti lọ dé. yes ìkànsẹ̀lẹ̀ mo lè rántí port kí ló mùdí láàrin ọjọ́ mélòó kan ọjọ́ mẹ́ta mẹ́ wọ́n filẹ̀. tó yẹ kán gbé. ẹ jẹ́ ẹni mọ̀pá àwọn àwọn àwọn àwọn security wa hmm. àwọn ẹ̀ṣọ́ aláàbò aláàbò wọ́n pè é kan ní seriousness ìtara ìtara pé kí wọn ò sọ pé wọ́n ṣe tí wọ́n ṣe o hmm. bàtà ni wọ́pọ̀ láàrin ọjọ́ mẹ́ta wọ́n sáré rìlíìsì ọmọ náà nínà hmm. àwọn kápẹ́lá yìí ológun ni ah, jẹ́ fojú rí dáhùn yẹn fojú rí mẹ́ ọlọ́run jẹ́ káyọ̀dá yóò lógun mọ́ láíláí. ká máa na oníròyìn níbi tó ti ń ṣiṣẹ́ rẹ̀ kọ́. tí mo sọ náà ni pé kò sí security tó fún oníròyìn àti sọ́lá ọ̀kọ́. pé mo ń ṣiṣẹ́ mi tí bá tiẹ̀ ṣe nǹkan tẹ́ ẹ sọ ní ọ̀nà tó pé ó gbà tọ́ ni. Hmm. kẹ́kọ̀ọ́ ìyẹn wà tọ́lùfàdìwọ̀ ara nǹkan tí mo sọ fún yín gbàtà akọ́bẹ̀rẹ̀ yẹn hmm. ẹ lè ṣe ní ìwé tí mi fẹ́ but ó yẹ kí n mọ bí màá ti sọ fún yín ní civilized way hmm. àwọn nǹkan tí mò ń sọ fún yín nípa àwọn challenges tá a sọ hmm, bàbá àwọn ìṣòro tá a sọ wípé ó ń kojú oníròyìn nìyẹn hmm. kọjá tó. ọ̀gbẹ́ni Ògúnníran ètò ìdìbò làwa ṣe kọjá yìí tá a bá ní ká gbé yẹ̀wò gẹ́gẹ́ bí oníròyìn ṣé ẹ̀yin gbà pé àwọn oníròyìn wọ́n ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ nínú ètò ìdìbò tá a ṣe kọjá yìí lọ́kàn ti tèmi o wọ́n ṣe dáadáa olóyún ṣe dáadáa gan ni. wọ́n ṣe dáadáa. wọ́n ṣe dáadáa gan ni. ewu gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú náà tó ń ṣẹlẹ̀ ní Port Harcourt ní Rifa ni o eh, northern part of Ọya eh, ni o. àti Kano àti Zamfara àti. bẹ́ẹ̀ ṣe wáyé kò sẹ́ni kankan tí o mọ̀ ti lọ nílùú. Hmm. tẹ́ bá rí káwọn èèyàn mọ̀ nǹkan tó lọ yẹn gbogbo èèyàn ló fẹ́ mọ̀. ló ti do níròyìn. ok ẹ wá ìbọ̀sọ̀ fún ilẹ̀ kan ẹ wá wo ẹ jẹ́ ká wo seventy nine eighty three. <laughs> ẹyin náà ọdún mélòó sẹ́yìn ni gbogbo. inú kásá ìgbẹ́ náà láàrú mọ́ra wọn náà ṣèbí a ṣe a compare sí ìsìn àfiwé àfiwé àfiwéra wọn ni àfiwéra hmm. wọn ni tó lọ sí sísè ìdìbò tí wọ́n ṣe kọjá ẹ̀ wẹ́ ebi oṣù yìí ní pòṣíṣàn lásán yìí pé INEC conduct election dáadáa ọkọ̀ wọn conduct dáadáa ṣẹ́gun hmm. àwọn oníròyìn wọ́n ṣe dáadáa ẹ gbìyànjú láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ nípa tó ń lọ kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ sí lọ ẹ sì fi gbogbo àwọn olóṣèlú ẹ fi wọ́n sí kóòtù àwọn aráàlú pé ẹ̀yin aráàlú ẹ dájọ́ fún wọn. ẹ sálẹ bó ṣe yín nìyẹn hmm. so oníròyìn wọn ṣe dáadáa ẹ bẹ sọ pé àwọn olóyìnbó ń sọ nǹkan kan pé there is no perfection in the world hmm. second bẹ́ẹ̀ hmm. eh, orí orí orí àìmọ̀ rìn orí ọmọ mi àti pé àìmọ̀ gúnmọ̀ tẹ̀ kí ewúra gọmọ so yẹn náà dẹ́wà káàkiri mm. ọlọ́run ọba nìkan òun ló tọ́. Mm. alàgbà Ògúnníran kó tó di pé a ah èmi náà iṣẹ́ oníròyìn wù mí ó wù mí kí n ṣiṣẹ́ oníròyìn nítorí pé wọ́n máa ń lórúkọ hmm. ṣé orúkọ nìkan tó àbí oníròyìn ó tó ń téèyàn ń jókòó tì pé ah eléyìí ó ti tó mi jẹ ó ti tó mi mú o ó tó mi bọ́yàwó bọ́mọ o ó tó mi ṣe nǹkan rere nílé ayé. jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ ẹ sọ fún àwọn tó ń wò yín ni wọ́n. jù bẹ́ẹ̀ lọ ṣé olóyè mo lè fún yín lórúkọ àwọn bàbá bàbá bàbá bàbá tó pé wọn ṣiṣẹ́ mi rí láyé. lẹ́yìn iṣẹ́ oníròyìn. sẹ́ni bàbá ọ̀sọ́ba hmm. bàbá olùṣègùn wọn ṣe yẹn gidi sẹ́ni àwọn ọ̀gá wa Báyọ̀ Nànúgà wọn ò sí èèyàn gidi àbí hmm. Ojúdú kò sí èèyàn gidi wọn ò sí wọn wọn àdẹni sẹ́mi ìjà ṣe rí láyé hmm. ju ṣe ń ròyìn náà lọ but wọ́n ṣe dáadáa bó ṣe kàn ṣe. mo ṣe ẹ̀kan ṣe. kò sẹ́tẹ̀ ṣe láyé tẹ́ bá ṣe dáadáa bó ṣe kẹ́ ṣe ẹ̀ ní good result tẹ́ bọ́ tẹ́ bá ṣe dáadáa ìṣèpẹ́ hmm. ṣe dáadáa náà. ọjọ́ iwájú iṣẹ́ rẹ̀ oníròyìn báwo ló ṣe rí. ajọ́lẹ̀kùn very bright ó dáa káwọn èèyàn mọ kọ́mọ mójú kọ́mọ ṣe lọ. dáwọn ṣe ìbọ̀dù gbogbo wọ gbogbo òlú òledo oníròyìn oníkàlùkù oríṣiríṣi oríṣiríṣi sectors ló ń kàlùkù ọ̀dà tó bá ti lè wà ń bẹ̀ ká ṣe dáadáa. pẹ̀lú gbogbo ìmọ̀ ẹ̀rọ tí ó wá ń jáde lójoojúmọ́ yìí ṣé eléyìí ò ní ṣàkóbá fún iṣẹ́ ìròyìn. kò sí àkóbá kankan tó ń ṣe á jẹ́ kí ìgbọ́ra ẹniyé kó tún wà sí i á jẹ́ kí nǹkan tó ń pè ní awareness kó tó wà sí i á jẹ́ kí aráàlú kó mọ nǹkan tó ń lọ sí i kò sí ẹ̀rọ pé wọ́n lọ pé kò sí bí kankan nìkan máa ṣàpamọ́ sí fífún ìjọba gan wọn tó wà níjọba wọn níbi kankan tí wọ́n ṣàpamọ́ sí wọn á wò wọn jáde á jẹ́ kí corruption nílùú yìí if tàbá tẹ̀lé parẹ́ àdínkù àdínkù gan-an ni lórí òmẹ́ ń wù ẹ̀ náà. Hmm. ọ̀nà tó ti kàrẹ́ lọ́la. òmẹ̀ntì hmm, ń yà ọmọntì ń wẹ̀. so oníkálukú àáwùwà bó ṣe ká wùwà láwùjọ kò fi ní síṣòro. ilé iṣẹ́ ilé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọn ní àwọn ní òfin kan tá a mọ̀ sí freedom of information bill gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ o àṣetán láti máa fún yín o kẹ́ ẹ lè máa kà ó kí gbogbo ayé lè rí i o. Mm -hmm ibo ni wọ́n bá òfin dé. àwọn ah, ah, ti pàṣẹ tipẹ́tipẹ́ náà. tó wá ṣe é ṣe tó fìdí múlẹ̀ tó fìdí múlẹ̀ ní orílẹ̀-èdè yìí ọ̀tọ̀ ni pé ká ṣòfin ọ̀tọ̀ ni pé kó fìdí múlẹ̀ káwọn èèyàn sì rí lò. ìṣòro kankan tá a nílùú ni pé àwa èèyàn àmọ́ òfin òfin wà òfin dẹ̀ wà ń lu yìí ok mo kọ àwọn kan tí alàgbà Fẹ́mi Fálànà tó ń pé mm. àwọn kan lẹ́tà láti láti ọ̀dọ̀ àwọn eh, eh, aṣojú ṣòfin ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe àti kan bá rí lójú ní ẹni iléeṣẹ́ ìjọba ẹni kọ́ lẹ́tà sí pé mo fẹ́ mọ nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí. ṣé wọ́n sì dá mi lóhùn. o sì ní dá lò òfin ti wà mẹ́ẹ̀kan gbọ́dọ̀ dá lò náà. tí ọ̀bàdàn dá lò kóòtù wà mẹ́ẹ̀dá lé lọ ẹbìnrin kan báyìí wọn dá lóhùn o kóòtù straight tọ́lẹ̀ ti wà só dẹ̀dẹ̀ ti rí nǹkan tẹ́fi lè fihàn pé òótọ́ ni mo bèrè nǹkan báyìí ẹ ti kọ̀wé ẹlẹ́dàwé ó ti sọ pé wọ́n gbà lọ́wọ́ yín so but bí tá a máa gbà kọjá láti processes kúmbàsàn fẹ́ngẹ́mẹ́ àwọn wàhálà tá a ní nílùú nìyí. Hmm. ìyẹn náà ti sọ ẹ ní ọ̀nà tá a fi máa gbà débẹ̀ ṣé ẹ̀yin ò rò pé ó yẹ kí irú nǹkan báyìí kó wà ní orí ayélujára bóyá bíi website mo fẹ́ mọ̀ nǹkan kan nípa ilé ìgbìmọ̀ asòfin rororo ilé ìgbìmọ̀ asòfin èkó mo fẹ́ mọ̀ nǹkan báyìí ká sì tẹ́. ara ń dáhùn náà ni ó wà lack of knowledge pé àwa ọmọ orílẹ̀-èdè yìí à ń farabalẹ̀. a kì í farabalẹ̀. nísìn tẹ bá ń lọ lẹ́kọ̀ọ́ yìí táwọn security onímọ̀tìmọ́tò bá dá yín dúró ṣé tẹ farabalẹ̀ ìwé kí ló ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ bá dẹ̀ mọ̀ pé ìwé yín pé wọ́n táwọn èèyàn wọn ò ní ṣe ẹ̀yìn sáà yìí ẹ̀yìn kìtìmọ́ lọ bí wọ́n lọ bí wọ́n lọ. ẹ wàá máa ń kánjú a kì í farabalẹ̀ láti wá bí nǹkan tá a fẹ́. àìfarabalẹ̀ ara ìran lẹ́sọ̀ ń sìn yẹn àìfarabalẹ̀ nínà àwọn kan wà tá a bá farabalẹ̀ nílùú wọn wọ́n rí èsì náà. wọ́n rí èsì wọn bẹ́ẹ̀ wọ́n rí èsì wọn ẹnìkẹ́jà ti sọ dáadáa wọ́n rí sí balẹ̀ farabalẹ̀ wípé òkè mo tẹ̀ fẹ́ fífún tó wáyé pẹ́yìn lẹ́ lẹ́tọ̀nà wọ́n á tún bẹ̀yìn hmm. tó òfin dẹ̀ wà ń lu yìí òfin wà ọlọ́run jálù fi ìjọba o. àmín eh. òfin wà tó gbé àwọn oníròyìn lẹ́sẹ̀ tó sì ń gbé wọn nínú iṣẹ́ wọn òfin wà kò sọ oníròyìn nìkan kò sọ oníròyìn nìkan gbogbo aráàlú nìyà. ẹ jẹ́ wá wo ọ̀rọ̀ blogging bloggers bloggers ọ̀pọ̀ ní pé àwọn tí wọ́n ń ṣe blọ́ọ̀gì yìí mo kàn lè jí láàárọ̀ ọjọ́ kan kí ni mo fẹ́ di blogger pé ó yàtọ̀ sí pé à ń dá ilé iṣẹ́ ìwé ìròyìn sílẹ̀ pé ó dá pé irú wa ògiri wá wípé lèyí ó tún kún ara nǹkan tó máa dá wàhálà lẹ̀ fún iṣẹ́ ìròyìn ní ọjọ́ iwájú báwo ló ṣe rí ní ojú ìwòye. a ti sọ lẹ́ẹ̀kan kò sí wàhálà kan tó dá sílẹ̀ eré wà nù bí ibi sì wà nù rẹ̀. Hmm. mo sọ fún yín mo sọ fún yín wípé lẹ́ẹ̀kan gbàtà ń sọ̀rọ̀ pé ẹ bá ti ní kọ̀ǹpútà láptọ̀pù ó ti dúró yìí nìyẹn la fi fi ọmọ ti sáfẹ́lẹ̀ ṣàpèjúwe. tí nǹkan bá tẹ́ bá tẹ́ bá gbé jáde tí ò bá wá ṣe tòótọ́ ta la fẹ́ mú. iná ni mo sọ fún yín gbére wà nù bí ibi wà nù re. ẹ ṣáàyè o rò pé irú eléyìí ó lè jẹ́ wàhálà lẹ̀ fún ọjọ́ wájú kò sí wàhálà credibility tó gbé jáde lọ́wọ́ at stake. tẹ̀ǹtẹ̀ bá rí kọ́lé credibility ẹ̀ wá. ẹnìkan ṣé ẹ̀yin tẹ́ ti kàǹkan níbi nǹkan sì dẹ́rí pé ọ̀dà ṣe tó máa lọ bẹ̀ mọ́. Hmm. ẹ lọ ra mọ́ẹ́mọ́ẹ́ kò dáa ṣé tí wọn lọ rà ń bẹ mọ tẹ́ ẹ bá dẹ̀ lọ rà ń bẹ mọ ẹ patronize ẹ nìyẹn ṣé kò ní kú natural death tó ṣe rí nìyẹn àmọ́ àwa èèyàn gan-an nílùú yìí máìndì wá dẹ́tì. à ń jí ìròyìn oníròyìn kó mo rí ìròyìn nínú integrity reporters ṣùgbọ́n kan kí kí n sọ pé à inú integrity wa kàn tún kọ breaking news fẹ̀yìntẹ́mi leaks kíkọ́ kan oríṣiríṣi ká máa jí ìròyìn ara ẹni. ẹ gbé ìròyìn kò sẹ́nìkan ló ní àǹfààní sí ròyìn báyìí dáhùn láǹfààní sí èmi náà ti ní ẹ̀yin ọmọ kémi ti ní ẹ̀yin ọmọ kémi ti ní èmi náà fẹ́ ti ní ẹ̀yin lò lọ́dọ̀ yín èmi náà lò lọ́dọ̀ ti tèmi so ọkọ àwọn pé ẹni wọn ń gbé ròyìn lánàá àmọ́ ìyẹn ò dáa tó right tí wọ́n ti fẹ́ gbé nǹkan lọ́dọ̀ yín máa kẹ́rìtì yín but fortunately or unfortunately èmi náà lè ní dẹ́ni lọ́wọ́ èmi náà lè ní dání kò sí ẹnìkan ló ní monopoly of eh, news. ṣùgbọ́n ṣe ẹ máa ń gbàròyìn lọ́wọ́ ara yín kọ́. for instance kò sí nǹkan tó bá di kò sẹ́ tẹ̀yìn tẹ̀yìn tí ẹ̀ ní tẹ̀yìn máa ṣe ideas. ìyẹn ni pójú ọ̀run tẹ̀yẹ. ẹ ẹ ṣó wàá kí ló wà nígbà ilé ni tẹ̀yìn nígbà ilé ni a bára wa sọ̀rọ̀ kò sẹ́ báyìí sẹ́ bó lẹ̀ ṣe ni you cannot live in isolation ẹ lè mọ dá wà ṣáá hmm. ẹ gbọ́dọ̀ bàrà yín sọ̀rọ̀ láìsá dá wà super. <laughs> gbogbo sẹ́ni yẹn na for instance now ẹni tó jẹ́ medical doctor kẹwàá sọ pé tó ń bá uh, medical doctor ẹgbẹ́ sọ̀rọ̀ lórí hmm. issue kan hmm. tí wọ́n bá ní serious issue tó wọn kọ́kọ́ lè ohun ò lè ṣe á pe colleague yẹn tó fi pé ó tún wà mọ́nà lẹ́jẹ̀bù so bó ṣe rí nìyẹn náà tó o tán lẹ́nu ó kù ní kò eh, ìṣẹ̀ oníròyìn kí ni ọjọ́ iwájú wa ṣe rí ìbò là ti ń bọ̀ ìbò là dé ìbò là ń lọ gbogbo eléyìí òní àti ń gbéyẹ̀wò lórí ètò Ojúmọ́ Ire láàárọ̀ yìí pẹ̀lú alàgbà Adéwálé Ògúnníran from integrity reporters àti ń wò ó bí iṣẹ́ ìròyìn bí ó ṣe máa tẹ̀síwájú pàápàá bí a ṣe ṣètò nínú ètò ìdìbò tí a ṣe kọjá ní kò pẹ́ kò pẹ́ yìí wọ́n ní àwọn fún gbogbo oníròyìn àwọn fún yín ní máàkì ẹ ti yege ẹ káre láì ẹ kú ọmọnìyàn ẹ kò ṣẹ́ tí ẹ ṣe pé oníròyìn wọn ṣe gudugudu méje yàyà mẹ́fà tóbi náà máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí ẹ bóyá ẹ ní ọjà tí ẹ fẹ́ polówó ẹ ní ilé iṣẹ́ tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ẹ̀ àbẹ́ ẹ àjọ tí ẹ fẹ́ polongo ẹ lè pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two three zero double two one seven five 080 230 22175 tàbí lórí Facebook page mi Fèyíkẹ́mi níyì Ọláyínká tàbí lórí Instagram page mi at Fèyíkẹ́mi níyì Ọláyínká náà ni títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí àkọ́tún ètò Ojúmọ́ Ire Olúwafẹ́yìkẹ́mi Àyàníyì Ọláyínká cultural ambassador ìyá àwọn èwe ló ń kí wa pé ẹ káàárọ̀ o.